وقفهم الله سبحانه وتعالى والصلاة على نبي رسول الله صلى الله عليه وسلم أتي أمر علي أتي الصحابة نحن إن شاء الله تعالى مع القاعدة الثامنة uh, our lowly principle the eighth principle من هو ثلاثون قاعدة آه، للتنمية الذاتية والعلاقات الجميلة Ah, that's thirty Quranic principles tó yẹ kí a máa adopt tó yẹ ká máa implement lórí ara wa àti lórí àjọṣe wa pẹ̀lú àwọn èèyàn àbí ọlọ́run bá subhanahu wa ta'ala kó má ṣáà fi alukur'an kó má ṣáà fi ṣe sábàbí oríire fún wa láyé àtàlùkìyàmù torí táìmù wa tó ti lọ díẹ̀ ah, alákọ̀ọ́kọ́ ẹ má bínú gbogbo Jama. nǹkan kan ló keep me busy tí kò ṣe avoid. Nam principle eight inshallah òní la tudammir ma banait. La tudammir ma banait meaning do not destroy what you built. Do not destroy what you built. Nínú principle tó yẹ ká lẹ́yìn láti fi ṣayé, ó ní pé gbogbo nǹkan tí a bá ti ṣe dáadáa ká má bàjẹ́. لا تدمر ما بنيت nǹkan tó bá ti ṣe ilé tó bá ti kọ́ tó ti dúró ó gbọ́dọ̀ so tàbá apply ẹ̀ nínú ìsẹ̀mí ayé wa a ní long lasting relationships pẹ̀lú ara wa àti pẹ̀lú àwọn èèyàn gẹ́gẹ́ bí anabi wa sallallahu alayhi wa sallam bó sọ pé inna li haqqa ìwọ gangan fúnra rẹ o ní right lórí ààrẹ wàlìzọ òrìkà àlẹyìká àkọ àwọn tí wọn wá bí ọwọ wọn ní right lórí ẹ wàlẹ àlẹkà àlẹyìká àkọ àwọn tí wọn jẹ àwọn ọmọ ìyàwó wọn ní right ní orí rẹ so nínú right tí wọn ní <clears throat> ò pé àwọn tá ti make a destroy wọn látọdá mìíràn má bá nìyí tí n tó bá ti jẹ sábàbí fún stability rẹ̀ yóò gbọ́dọ̀ jẹ́ sábàbí fún pé kí nǹkan yẹn kó bàjẹ́ kọ́lọ́wọ́n bá kó tún ẹnì kọ̀ọ̀kan wá ṣe eléyìí a máa rí nínú alukur'an alkarim tí ó indicate nínú suratu nahal ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ nínú aya ninety two ọlọ́wọ́n bá ní wala takunu kallati naqadat gazlaha min ba'di quwwatin ankatha. تتخذون أيمانكم دخلا بينكم الآية والآن ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا والآن أمدى دابي التي أبني يتجيك إيه نقضت غزلها من بعد قوة أنكاثا أبني تي أتو أوري òwú أوتو تي هم tó ti hun ó tú palẹ̀ lẹ́yìn ìgbà tí ó ti hún láhùn lé so ọlọ́run bá subhanahu wa ta'ala ó ń sọ fún wa nínú àyà yìí é pé kí àwa mùsùlùmí ká má dàbí obìnrin kan tó jẹ́ pé nakodot gozlaha òwú tó ti neat tó ti arrange dáadáa tó ti hun papọ̀ olúwa ni mìíràn báyìí kò wá nígbà tó ti ṣe tó ti strong tó ti le olúwa ní ká má dàbí ẹni tó jẹ́ pé ó wá padà síbi owó yìí ó wá ń tu lẹ́yọ̀ọ́yọ́ ó yọ palẹ̀ ó tu yapayapa ó tu yẹlẹyẹlẹ kalẹ̀ lẹ́yìn ìgbà tó ti make effort láti ṣe tó jẹ́ pé ó dúró dáadáa ó dẹ̀ strong àwọn onímọ̀ tafsir wọ́n ṣàlàyé àyà yìí ẹ jẹ́ kí n mú ọ̀rọ̀ Ibn Kathir rahimahullah ta'ala nínú tafsir ibn kathir al-alamati ibn kathir wọ́n ní wa qawluhu wala takunu kallati naqadat ghazlaha min ba'di quwwatin ankatha pé ẹ má ṣe dàbí obìnrin tó jẹ́ pé ó hun òwú rẹ̀ lẹ́yìn ìgbà tó ti le tán ó tún wá ń tú palẹ̀ yẹpẹyẹpẹ ó ń tú kalẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan abdullahi ibn kathir kọ́lá ibn kathir sọ pé kọ́lá abdullahi ibn kathir wa sudi wọn ni abdullahi ibn kathir àti imaamu sudi wọ́n ní áàdì imra'atun kharqa wọ́n ní obìnrin <clears throat> aláìníláàkàyè kan hamqa obìnrin tí ò níláàkàyè kanat bi Makkah obìnrin wà nílùú Makkah kullama ghazalat shay'an naqadat ba'da ibramihi lóògbà tó bá ti ní ìtọ̀wú tó bá ti hún yóò tún á máa rìmúvẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yìn ìgbà tí ó ti perfect rẹ̀ tán. so ba'dul mufassirin wọ́n ní pé arábìnrin orúkọ rẹ̀ a máa jẹ́ rọ́ìtọ̀ arábìnrin rọ́ìtọ̀ yìí imra'atun hamqa kharqa aláìní làákàyè bí kéèyàn ya ọ̀dẹ̀ bí ọ̀dẹ̀ ni wọn tó bá ti hun òwú tán látàárọ̀ òun àti àwọn ọmọọṣẹ́ rẹ̀ alimamu Qurtubi wọn sọ nǹkan tó jọ mẹbẹ àti alimamu Tabari tó bá ti hun yóò ká àwọn ọmọọṣẹ́ jọ wọn jọ hun òwú tó bá ti hun tán bí àwọn obìnrin ṣe máa ń ní tìbí kádígà yẹn láti ìdájí tó bá ti wá di alẹ́ so yóò tún wá kó wọn jọ wọn máa yọ owó yẹn wọn máa yọ kalẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan ló jẹ́ pé mujahid wa qatada wa ibn zayd wọn ni hadha mathalun liman naqada ahdahu ba'da tawkidihi wọn ni ọlọ́run ọba fi lè pa òwe fún tó jẹ́ pé lẹ́yìn ìgbà tó bá ti ní agreement tó bá ti ní àdéhùn tàbí tó bá ti ní ìpinnu yóò tún yí ìpinnu rẹ̀ yóò yí padà wọ́n ní wa hadha al-qawlu arjah wa azhar so Ibn Kathir rahimahullah wọ́n ní ọ̀rọ̀ yìí òun náà lọ̀rọ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ jù wípé naam tó popular popular eh, popular eh, occurrence ni láàrin àwọn alárúbáwá pọ́n mọ̀ pé arábìnrin kan wà tó ń jẹ́ rọ́ ìtọ̀ so tó jẹ́ aláìníláàkàyè aláìgbọ́n tó tó bá ti ní ìtòwú rẹ̀ látàárọ̀ nígbà tó bá dalẹ̀ yóò máa yọ kalẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan ẹyọkọ̀ọ̀kan ẹyọkọ̀ọ̀kan sọ wọn ní eléyìí nìkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ń sọ fún àwọn mùsùlùmí lẹ́yìn ìgbà tó ti fún wọn ní certain instructions ẹ̀tẹ̀ bá wo àwọn àyà bíi méjì before rẹ̀ àyà inna Allaha ya'muru bil adli wal ihsan wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i ọlọ́ba fún àwọn mùsùlùmí ní instruction ọlọ́run pa wá láṣẹ pé ká ṣe déédéé ká ṣe dáadáa tá a bá ṣe déédéé tán ká tún ṣe àlékún bákan náà ọlọ́ba sọ fún wa pé àwọn ẹbí wa kí a wà responsible fún wọn ká fún wọn ní nǹkan ká wúwo dáadáa sí wọn wọ̀nyẹn náà ní ìfàṣà wal munkar gbogbo wa bàjẹ́ ọlọ́run bá kọ́ fún wa so tó fún wa dípọ́ náà bá sọ pé wala takunu kallati yìí. نقضت دزلها من بعد قوة أنكاثا gbogbo dáadáa tá a ní kẹ́ ẹ ṣe yìí tẹ́ ẹ bá ti rí i ṣe ẹ má dàbí ẹni tó jẹ́ pé ó jẹ́ aláìníla akẹ́yìn obìnrin èyí tí gbogbo èèyàn ti mà tó jẹ́ pé wọ́n máa fi pa òwe gan láàrin àwọn ará Mẹ́kà pé tán bá ti rẹ́ni tó jẹ́ pé ẹni tó bá ṣe fúnra rẹ̀ náà ni ó destroy ẹ̀ jẹ́ bí Yorùbá sì máa ń sọ wọ́n ní ọ̀gá yóò fẹnu kọ́lé ẹnu ara ẹ̀ náà ni ó fi túká aláìnílàákà ìlú máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n wa sallallahu alayhi wa alihi wa sallama gẹ́gẹ́ wà ní alima Muslim but ẹ jẹ́ lo rìwáyà èyí tó wà lọ́dọ̀ Ibn Majah fi sunanihi wani kana rasulullahi sallallahu alayhi wa sallam wani ní wa sallallahu alayhi wa sallama yaqul anábì man sati Allahumma inni a'udhu bika min al-hawri ba'da al-kawr ìwọ́lọ́wọ́ làmí mò níbi alhaur badal kauru níbi hauru lẹ́yìn kauru ọwọ́ ọlọ́run bá là mí níbi hauru lẹ́yìn kauru àwọn àfọwọ́ ní mímọ́ gẹ́bí alimami sindi nínú haṣíyà wọn wọn ní níta ń pè ní alkauru oníláfọlẹ ìmáàmátì oníkéèyàn wé láwàní láwàní tá a máa ń wé yẹn kéèyàn wé wàlhauru hauru ó ní nàkàdùhà kéèyàn tu ànábì wa ní ìwọ ọlọ́run ọba làmínì bí alahawru badil kawr láwàní tí mo ti wé tó ti dáa tó ti perfect kéèyàn tún wá máa tu for no reason ó ní wàlmáàna alimamu sindi nínú haṣíyà wọn alanasai wọn ní tuma àdúrà yìí ní alisti'adhatu billah min fasadi umurina ba'da salahiha ìmọ̀ wáyé sọ ọlọ́run níbi pé kálámàrí èèyàn má bàjẹ́ lẹ́yìn ìgbà tó ti dá kàfàsáàdì ìmàmẹ́tì bàdàstíkọ̀ mẹ́tì alárọ́ọ̀sì gẹ́gẹ́ bí láwàní téèyàn fi sórí tó ti dúró dáadáa tó ti yáàyè kó tún wá máa ṣe yápayápa kó tún máa tú. alimami Tirmidhi rahmanallahu ta'ala àwọn náà ni alḥawru ba'da al-kawr bi ruju'i min al-iman ila al-kufr òní kéèyàn kú nínú ìmánì lọ sínú kófò àbí kéèyàn kú níbi ìtẹ̀lé tọlọ́wọ́n ọba ìdúróṣinṣin lójú ọ̀nà ọlọ́wọ́n ọba kéèyàn padà dé ẹni tí yóò máa ṣe yánmayànmá lójú ọ̀nà ọlọ́run al-Mubarak Furi àwọn náà ni an-nuqsan bada ziyada ìtumọ̀ ẹni pé ọlọ́run bá là mí níbi àdínkù lẹ́yìn àlékún ẹni tí gbogbo èèyàn sọ pé masha Allah ah, ẹni ọlọ́run kẹ́ o owó rẹ̀ ń pọ̀ sí ni o kó wá dẹ́n tí ò ní ní mọ́ àbẹ́yẹn tó jẹ́ pé masha allah àwọn yòṣàrò ilayhi bil ilm kálukú sọ pé masha allah ọlọ́mọ kẹ́ni ẹni mọ̀ ní mọ̀ ẹni mọ̀ ọlọ́mọ ti ṣí ọ̀nà mímọ̀ fún kó wá dẹ́n tó jẹ́ pé yóò máa ṣe yẹn mọ̀ yẹn mọ̀ ìyẹn ìtumọ̀ alhawr ba'da alkawr ọ̀nìyẹn kí ni mo fẹ́ lò ń bẹ́ẹ̀ tẹ́ bá ó lọ pẹ̀lú gbólóhùn ọlọ́ọ̀bà yẹn náà ولا تكونوا كالتي نقضت غزلها أنكاثا من بعد قوة أنكاثا olùwà ni ẹ má dàbí ẹni tó jẹ́ pé fúnra ẹ̀ ló di ẹrù fúnra ẹ̀ ló ń tù fúnra ẹ̀ perfect disorganize kò bá làákà yìí mu lọ́gbẹ́ láfọ̀l ìmàmátì níṣẹ́ ẹni tó in tó ń wá ìsọ ọlọ́run ọba nípa rẹ̀ òun náà ni kó jẹ́ pé èèyàn lèyàn ó ṣe effort lórí pé kí nǹkan dáa èèyàn náà lèyàn ó tún wá ṣe effort lórí pé bí ó ṣe bàjẹ́ ẹni tí ò ní làákàyè ló máa ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ mo méjèèjì yìí ó ní í ṣe pẹ̀lú píríncípù tá a máa lò nígbèésí ayé wa fúnra wa ó dẹ̀ ní í ṣe pẹ̀lú principles tá a máa lò pẹ̀lú àwọn èèyàn ní ti tò tó bá ti dáa ká má tó torí pé nǹkan kan wá ṣẹlẹ̀ ká wá change nǹkan yẹn so principle yìí ó ní màjàlá àti inú àwọn gbogbo àwọn principles tá a ti ń sọ ni ló ní application practical applications practical applications principle eléyìí náà ó pọ̀ tó ń kálukú wa náà bá tún jókòó ní private moment wa ká mọ̀ wí kí ni nǹkan tí mo ti dì tí mo fẹ́ tù ẹ wo dáwà lórí dáwà ká sọ èyí tó àfẹ́kìtì àwọn dùn áàtì àìmọyemọye dáyà lénìí tó yẹ pé nǹkan tí wọ́n ti ń sọ lánàá ní táyé mọ̀ wọ́n sí lánàá ó ti yàtọ̀ sí táyé mọ̀ wọ́n sí lèmi ó ń bẹ́nu àṣọ àbánibọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n rò ń béèrè yìí pé má àlàṣẹ ẹ̀rọ orin la mọ̀ ọ́ mà orin òun la mọ̀ ọ́ mà níbo ni gbogbo orin rẹ wà ó ní orin mi ti lọ abdalani allahu bi ọlọ́ọ̀bá ti yí padà fún mi nísìn suratul baqara amma yatasa eh, suratul baqara ali imran ó ní mò ń kà ṣùgbọ́n lẹ́ni ẹ rí afa àtúnjẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ quran hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹni gbogbo ayé mọ̀ pé masha allah ẹni yìí a kìkìdá hadith ni kìkìdá ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anabi ni nísìn orin láàárọ̀ lọ́sàn-án lálẹ́ Ẹyin téèyàn ti dì, táwọn tó jẹ́ pé wọ́n wà ńbẹ̀ téèyàn dì í, sọ pé háà! Má ahsanahu, Ọlọ́run mà ṣàánú ẹni o. Kéèyàn wá yípadà kúrò níbi nǹkan yẹn kó wá di nǹkan míì. Àbí ẹni tó jẹ́ pé ó ń jíṣẹ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, tó jẹ́ pé ẹlòmíì ó máa wò pé háà! Kí ló fà á? Kí ló le tó báyìí? Ó yẹ kéèyàn káàánú ara èèyàn, ó dẹ̀ yẹ kéèyàn káàánú àwọn èèyàn bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ dáwà àwọn positions tẹ́lómi ti ní tẹ́gbẹ́ ìgbà tó ní ẹ̀wọ̀n mọ́sálá nísìn ẹnìkan odódìdí tíra ló kọ tó fi ń sọ àwọn ìjọ tó jẹ́ pé àwọn ìjọ yìí wọ́n sí lórí sunnah anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ibi ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ tó ń yí padà tó di pé àwọn tájọ àwọn tẹ́ ń ṣe lánàá ẹ̀wà ń lẹ̀ nọ́mbà burúkú mọ́ sálàfì 1990 láàrin kádìjú káyà ní tó wà lórí ẹ̀ ó dẹ̀ ti yí padà ilé tẹ́ ẹ ti kọ́ ẹ̀dẹ̀ ń tú ẹ̀dẹ̀ ń tú palẹ̀ padà nítorí kíni nítorí ayé nítorí ìfẹ́ inú àbí torí ìbínú kan tẹ́ ẹ ń bí sáwọn kan tí wọ́n dó sórí nǹkan kan mo máa ń sọ̀rọ̀ kan mo táwọn tó jẹ́ pé àwọn tó bá jẹ́ àwọn sàlàfíyùn tẹ́ ẹ bá rí wọn pé ẹ̀wọ̀n le jù wọn ò lẹ́kọ̀ọ́ ìwọ máa ṣe sàlàfí tiẹ̀ náà lọ pẹ̀lẹ́kọ̀ọ́ máa ṣe lọ pẹ̀lú ládàbí scorecard oníkálukú yóò padà rí lọ́jọ́ iwájú wàkúlì ìmálò nítọ́lọ́bá sọ ẹ má ẹ má ṣiṣẹ́ tiyín lọ tẹ́ bá sọ lọ rìsọ́ọ̀tì ó padà sọ bó ń kálukú ṣe rí ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè ní tẹ́ bá wo dáwà sàlàfíà èyí ò fẹ́ mọ̀ sọkún fún dáwà sàlàfíà ní pàtì ibi tá a wáyé táwọn àdúrà àti táwọn àdúrà àti ó wà bẹ́ẹ̀ tó jẹ́ pé nǹkan mìta àtijọ́ tó jẹ́ pé kálukú àgírí pé ah, báwo làwọn èèyàn ṣe rí báyìí lé ní ẹlòmíràn àmì tó ti kọ sí Facebook against jamaatu ikhwanil muslimin a ní kankan tó personal pẹ̀lú wọn against jamaatu tabligh lé ní àwọn yẹn náà romance pẹ̀lú nígbà tó jẹ́ pé àwọn tí wọ́n ní wulẹ̀ ní àṣeélẹ̀ kankan lórí ọ̀rọ̀ yìí àwọn kan wulẹ̀ ní àṣeélẹ̀ tó ní ṣe pẹ̀lú pé à ń tọ́ àwọn èèyàn sọ́nà àwọn tá a láṣẹ lẹ kankan àwọn náà lè bá padà lọ join mo máa sọ fún kan nínú àwọn tàjọ jẹ ọ̀rẹ́ dáadáa jazakallahu khairan wàdánà lọ́wọ́ ìyá mo máa sọ pé bó o ṣe wà yìí o jẹ intalepè ní o jẹ o jẹ o jẹ tó jẹ pé ọ̀dọ̀ rẹ wọn ń gbà wọlé ọ̀dọ̀ rẹ wọn ń gbà wọlé púpọ̀ láwọn tán fẹ́ takò nǹkan tá à ń ṣe mo dẹ̀ máa ń tẹnu mọ́ mo máa ń tẹnu mọ́ asaru asaru tani asaru alimami al-Awza'i tó sọ pé iyyakum an yu'ta al-islam min kibalikum torí pé ẹni mà torí pé ẹni sẹ́ńtà ẹ má jẹ́ kí àwọn aláìmọ̀ kan ẹ má jẹ́ kán fi ọ̀dọ̀ yín ṣe hideout ẹ má jẹ́ kán máa gbára yín kán máa gbá hàn wá máa àjọ mọ̀ ni àjọ ṣe ni gbogbo tá a ti jọ mọ̀ pé eléyìí súnà ni eléyìí súnà ni gbogbo ẹ̀ wá kọ́mẹ̀ntì oníkálukú wá yàtọ̀ yà subhanallah àwọn discussions míì tó yẹ kó wà avoided àwọn ẹlòmíì wá ń open rẹ̀ tí wàá dàbí pé wọ́n mọ̀ wọ́n fẹ́ expose àwọn ọmọ ẹ̀yà wọn tán jẹ́ onísúnà tán jẹ́ sàlàfíyùn sọ́tà níṣẹ́ kí ló yẹ kí níṣẹ́ kí ló yẹ kí dáyà bá débi pé kọ́mọ sọ pé irú bàbá kan kìnnì kan súnà ni wọn kìnnì kan ṣé àwọn tí wọn ní wọn gangan ṣé wọn ti ẹ ṣé wọn ti ẹ ẹ ni yà subhanallah it's just like pé kàn fẹ́ píìchì àwọn onísúnà ọmọ ìyá yín tẹ ní issues pẹ̀lú ẹ fẹ́ píìchì wọn against àwọn ọ̀tá so tó jẹ́ pé tó bá di pé kálukú fẹ́ jáde ọ̀rọ̀ tó yẹ kó sinmi àlè fitinatu naima ọ̀rọ̀ tó yẹ kó sinmi ó wá di tí ó máa ń ṣe àwọn ẹlòmíì tọrọ náà ò wọ̀nyé wọn ni ẹ kí ló burú pa kékeré opinion tí wọn ni wọn sọ yẹn. ya subhanallah alhawr badal kawr and this same person náà ló le kankan kankan kankan níjọ́ náà tá à ń sọ pé líle yìí náà tó ti pọ̀ jù ẹni tó le kankan kan náà níjọ́ náà lọ́hùn tá à ń sọ àti gbogbo ohun tó rí bẹ́ẹ̀ náà nínú ọ̀rọ̀ ẹbẹ́ nìkan náà ló ń sọ lójú Sheikh Rayis níjọ́ tí wọ́n wá àwọn òkú bá wọn sí bẹ̀ wálé láì alhamd pé ah, àwọn ikhwan bá ń ṣe rí nìyí àwọn jẹtẹblik bá ń ṣe rí báyìí èmi náà ní nígbà tí mo wà ń jámíà ìbọ̀sán kò orúkọ náà ló yí padà torí pé alhan sọ̀rọ̀ kalwazir ó ti dàbí mínísítà nílùú wọn nísìn ya subhanallah wala takunu kallati naqadat ghazlaha ankatha min ba'di quwwa wala takunu kallati naqadat olúwa ní ẹrù tẹ́ ti dùn kí ló fà tẹ́ fẹ́ tú màjálù dáwà nìyẹn irú ẹ̀ pọ̀ tẹ́ bá rántí asaro kan wà tá a máa ń sọ fúnra wa láàrin ara wa ó náà ní asaro pé iná dọ̀lẹ́ẹ̀lẹ̀ asaro bímọ sí ìdálà ń sọ̀rí tó sọ fún ọ̀dọ́ ìfà ó ní iná dọ̀lẹ́ẹ̀lẹ̀ tá àkọ́ dọ̀lẹ́ẹ̀lẹ̀ tí ó ní ìṣìnà tó lágbára ó ní àǹtárì fàmàkúntà túnkìr in tó ti mọ̀ wípé kò dáa tẹ́lẹ̀ kó wá mọ kó wá mọ gbà kó dáa wọ̀tún kírun máa kún tata àríf ní tó ti mọ̀ pé dáadáa ni kò máa takò ó ní wàá yí akọ̀wàtàlá wo sọ́ra fún ìfẹ́ máa bá gbogbo ṣèṣì mu ẹlòmíín tó kóbá nínú àfa ó ṣàfẹ́ belong ó fẹ́ please gbogbo gbogbo ran mùsùlùmí ó ní fa inna dina Allahi wahid ẹ̀sìn ọlọ́run ọba ẹ̀yọ̀kan ṣoṣo ni ọ̀nà kan là ń mẹ́ni mọ̀ ojú kan là dá ní èèyàn lè dá lọ́wọ́ gbogbo ayé tán so bákan náà principle yìí ó ní application pẹ̀lú umumu nas gbogbo àwọn èèyàn náà tá n nínú applications rẹ̀ ó ní ṣe pẹ̀lú ọkọ àtìyàwó ńkọ́ nígbà tó máa bá ń sọ fún wọn náà al-Qur'an al-Karim wa in aradtum istibdala zawji makana zawji wa ataytum ìdáhùnà qintara fala takhudhu minhu shay'a olùwàní tẹ́ bá fẹ́ kọ àwọn ìyàwó yín lẹ̀ olùwàní tẹ́ tí wàá fún ọ̀kan nínú ẹni tẹ́ fẹ́ kọ lẹ̀ ẹ ti fún ní dúkìá tó pọ̀ rẹpẹtẹ olùwàní fala takhudhu olùwàní ẹ gbọ́dọ̀ gbà minhu shay'a ẹ gbọ́dọ̀ gbà nǹkan nù ẹ nígbà tí love wà ó ti ra ilé fún ìyàwó ẹ ó ti gbé mọ́tò fún ilé òkọrúkọ injury wa ṣẹlẹ̀ separation fẹ́ ṣẹlẹ̀ ọlọ́ni ọ̀fẹ́ ṣe ọ̀fẹ́ wa ṣe alḥawru badal qabr into ti seal o tún fẹ́ hàn sílẹ̀ ọlọ́ni ẹ̀ta kòdó náà ọlọ́ni ṣe ẹ lójú tì ní ẹ gbàrú ẹ. بهتانا وإثما مبينا وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض ọlọ́ni kí ló bá tó jẹ́ pé gbà tí jáde ẹ sọ pé gbogbo ń tẹ̀ ti fún ìyàwó ẹ fẹ́ gbà padà aláìlójútì ọkùnrin ní máa ń ṣe bẹ́ẹ̀ fa olùwà ni àtàkùdúnàhù bóò lẹ ṣe gbà wa kayfa ta'khudhunahu kí ló sún yín débi pé ẹ ń sọ pé gbogbo support ẹ ti fún ìyàwó yín tẹ ẹ fẹ́ kọlẹ ẹ fẹ́ withdraw ẹ wa qad afdha ba'dukum ila ebi gbà tí nǹkan dùn ẹ ti ní interactions ẹ ti ní relationship wa akhadna minkum mithaqan ghalidha olúwa ní àdéhùn tó lágbára ti wà láàrin yín ìgbà tẹ́ ń ṣe nǹkan yìí kí lélẹ́yìí túmọ̀ sí ní tó túmọ̀ sí ni pé nǹkan tá a bá ti tá a bá ti dè ká má ti torí ìbínú ká sọ pé a fẹ́ tú nínú application rẹ náà ni alihiba tá a bá fún yàn ní nǹkan àìmọ́ gbà padà wala takunu kallati naqadat ghazlaha min ba'di quwwatin ankatha ọ̀gá yín kó má kọ́lé kó má fẹnu túká anábìwá sallallahu alaihi wasallam anábìnrin laysa lana mathalu as-sawm arábìnrin àwa kò lẹ́ni tí wọ́n máa fi in tí ò dáa júwe ànábì wa ni alẹ́dí yàrá odò fi hìbá ti hì ẹni tó bá ti fún yàn ní nǹkan nígbà tí inú ẹ̀ ń dùn tíjà wá dé tó wá sọ pé bá mú nǹkan mi padà kẹlkẹlbi yàrá jẹ òfin kọ èyí ó dàbí ajá tí ń padà síbi ebi rẹ̀ ni àwọn sisters wa máa ń sọ pé ó wà nínú àwọn ọkọ tó jẹ́ pé tó bá ti fún ìyàwó ẹ̀ ní nǹkan nígbà tí dáadáa bá wà nígbà tán bá tán bá tí ò bá sí problem tí problem kan bá ti dé ọ̀yá kéde kan lọ bá mú mú kí mọ́tò mi máa ṣe kankan ẹni tí ò máa jọ ni wọ́n ṣe bẹ́ẹ̀. wala takunu kallati naqadat ghazlaha min ba'di quwwatin ankatha na'udhu billahi minal hawri ba'dal kawr so gbogbo nǹkan yìí ẹ jẹ́ ká reflect lé lórí káwo bí tó ti affect wa personally ẹ̀wọ̀n ní amila amalan athbatahu tánàbí bá iṣẹ́ kan anábì máa consistent ẹni tó ṣe léni tí ò ṣe lọ́la ó tún tó ti dì lánàá nìyẹn nínú iṣẹ́ olóore applications rẹ̀ pẹ̀lú ra wa pẹ̀lú bí wọ́n tàn bá interact gbogbo ẹni tá a bá tún wá instrumental sí kó dáa ẹ má jẹ́ ìtòrí pé wàhálà dé àbí challenges wà ká wá rò pé màá destroy ẹ̀ padà ẹ má destroy ló jẹ́ kí n sọ pé látò dámir má banait ilé tó ti kọ́ tó ti dúró mọ́ wò torí pé tó bá fẹ́ tó ó lè padà ní ìdílé yẹn náà padà وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاك الله خير um, uh, 540 ẹ jẹ́ ká dúró báyìí ṣáà ọlọ́run ọba yóò ṣọ̀wájú ọ̀la